express leto ètò ní Miliki express mo fi tayọ̀tayọ̀ kí gbogbo yín pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà lónílé àti lálejò mo fi tayọ̀tayọ̀ kí sórí akọ̀tún ètò wa ètò yín Miliki express bẹ́ẹ̀ ni sẹ́rígbà tí mo kọ́kọ́ dé tí mo kọ́kọ́ dé tí mo kọ́kọ́ dé sójú yín orin kan máa sọ sí mi lọ́kàn orin wo ni ó ní ẹ jẹ́ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà bàjẹ́ mọ́ o ẹ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà Ṣàyí o ẹ jẹ́ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà bàjẹ́ mọ́ o ẹ jẹ́ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìka bẹ́ẹ̀ ni ìwọ tí ó ń ṣe rere tó mọ rere ṣe máa ṣe lọ ìwọ tó dìjẹ́ pé ìka ló mọ̀ ṣe kò sí nǹkan méjì tó ń wá sí ẹ lọ́kàn láburú ṣàṣekà ìyẹn ló wá sí ẹ lọ́kàn máa ṣe lọ oníkálùkù àṣẹ kí ni wọ́n á bẹ̀rù wọn níta bẹ́ẹ̀ ni ipa tẹ bá ti rémi ọmọ yín tẹ bá ti ń gbọ́ from a eh, to the y eh, to the o to the D eh, to the E to the J and to the I tẹ́ pé pọ̀ tó dodindi ó di Ayọ̀dèjì ọmọ Ògúnkọ̀yà méjì ṣanyin ọmọ ògbébìnrin ta fowóra abídí abídí gbéni obìnrin ògbéni ọmọ balógun dòdò ń dá wà ọmọ káwò kábíyèsí o ìgbàkúgbà tí a bá ti rójú tèmi ẹ bẹ́ẹ̀ ni ojú ọmọ dúdú yín ọmọ pupa bíi táyà ẹ mọ kó gbogbo ọ̀rọ̀ tèmi ó dá lórí ọ̀rọ̀ ìfẹ́ ìrìn àjò ìfẹ́ ìbáṣepọ̀ ìfẹ́ love love love ìfẹ́ ìfẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tèmi ó dá lórí ọ̀rọ̀ ìfẹ́ èmi á dẹ̀sí lọ máa ṣòfò fún ẹ̀wá o bó bá ṣe ń lọ ní agbo tí àwọn gbajúmọ̀ bóyá ní orí orí ìtàgé ni o àbí olórin ni o àbí adẹ́rìn pòṣónú ni àbí nǹkan kan wà tí a fi mọ̀ wọ́n gẹ́gẹ́ bí gbajúmọ̀ bó ṣe ń lọ nínú ìrìnàjò ìgbéyàwó wọn ìrìnàjò ìfẹ́ wọn èmi á lọ máa tu máa lọ máa tọpinpin ẹ̀wá to back máa ṣe fáìnìsì ẹ̀wá fún yín máa máa fi tó yín létí updated ẹ̀yẹ́ mọ̀ pàtó tí um, èmi ò níṣẹ́ méjì kí n máa ṣe kí ni wàkà jẹ́jẹ́ ẹ́ níbo kí lọ máa wá wá wákà jẹ́jẹ́ ni èmi gbà tí bá ti ń wákà jẹ́jẹ́ màá máa kójọ màá dípò àwa di odindin màá tún palẹ̀ fún yín fún àǹfààní èyí tẹ̀sẹ̀ dé tẹ̀sẹ̀ ń wọlé tẹ̀sẹ̀ ń rí mi tàṣẹ̀ ń pàdé fún ìgbà kọ́kọ́ Miliki Express òun lẹ̀ ń wò yìí ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ fàájì àwọn latest trending song ibi ìbàlẹ̀ ti máa ní àǹfààní àti rí ẹ̀yin ipa tí orí bá ti gbóná gbogbo ẹ ti ṣiṣẹ́ Miliki Express láti máa fún yín àwọn vibe cool ẹ̀ mọ̀ pé ẹ lẹ́yìn lọ́ọ̀tì ẹ kọ̀ tu ẹ nesting ẹ farabalẹ̀ kọlu èyí tó kàn ká tó kọlu agbami ètò ká tó kọlu ní pẹrẹwu báwo ni mo ṣe ní fún ilé ní ẹ mọ̀ pé ìpele àkọ́kọ́ mo ní àkòrí kan tí màá bá yín sọ̀rọ̀ lé lórí ìpele kejì mo tún lọ ṣòfófó wá kí n tún lọ gbédé bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára gbogbo èyí tí mo ti make finance àti ní àǹfààní àti data. yes still on the Miliki Express orí abala yẹn òun náà la ṣì wà ẹ ṣe rí inú ọkọ̀ tẹ́mi wà báyìí kò ní bírèkì kò tọ́tù nìkan mú yín tẹ náà lọ mú yín tẹ lọ ní pẹrẹ o ẹni báyìí kí ni mo tún fẹ́ ṣe fún yín mo kàn ní pé kí n tún kí n tún gbélé wá fún yín kí n tún gbé wá kí n tún pò pọ̀ báyìí pé ẹ tún wá gbélé yẹ̀wò ta ni mo fẹ́ sọ mo fẹ́ darúkọ àwọn top four Nigerian musicians àwọn olórin tilẹ̀ Nigeria mi báyìí tọ́jú obìnrin tí a mọ̀ wọ́n dáadáa ẹ á ti wọ́n pé àwọn eléyìí tó lọ́kọ ṣùgbọ́n àti ìgbọ́n pé bóyá ọ̀rẹ́ bí ìgbéyàwó wáyé ẹ ọdẹ lè máa bọ́rọ̀ ìfẹ́ wọn náà lábẹ́lẹ̀ ṣùgbọ́n àti èrè kó wọ́n ṣàfihàn pé ọkọ mi lélẹ̀ o ọkọ mi lélẹ̀ o àwọn ọmọ sọ̀rọ̀ lé lórí ta ni ẹni àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ náà ni Yẹmi Alade Yẹmi Alade àtìgbà tí a ti ń gbọ́ nípa ti orin ẹ̀ ó mọ̀ ó mọ̀ orin ẹ̀ yé ó yé yékéyéké ṣùgbọ́n nípa ti adé orí àti ìrírí tó ti ṣàfihàn pé ah, olólùfẹ́ mi lélẹ̀ o olólùfẹ́ mi lélẹ̀ o lóòótọ́ ó sọ nígbà kan crush lásán ló sọ ó ní pé ẹni tó ń kọ́ ní crush lé lórí ta ni ó ní pé fino fine ó ló ní crush lé lórí ṣùgbọ́n kò ṣe ọkọ ẹ̀ kò ṣe olólùfẹ́ ó kọ́ ní crush ni ẹ̀yàn àti ìgbẹ́bi tí Yẹmí Aládé ti ní pé ọkọ mi lélẹ̀ ìyẹn Yẹmí Aládé ta ni ẹnìkejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni Chidinma Chidinma Afana kí ló ṣẹlẹ̀ náà ṣe pẹ́ àbò yìí ń wo bóyá tẹ̀sí wò ó pé ọmọ kékeré ara mi sì ni mí ẹjẹ́ ìjáyé orí mi ẹjẹ́ ìyẹn náà wà ìyẹn náà wà ìjáyé orí èèyàn is allowed ṣùgbọ́n ah, bó pẹ́ bóyá náà èèyàn náà gbọ́dọ̀ ládé orí ẹ gbogbo nǹkan téèyàn náà ṣe lẹ̀ ṣe bí torí ọmọ náà ni èèyàn náà ọmọ náà ló máa padà obìnrin ò ṣáà lè dá ọmọ bí fúnra rẹ̀ kò ṣeé ṣe rárá ọkùnrin náà ló gbọ́dọ̀ ṣe àyè ibẹ̀ Chidinma ah pẹ̀lú bí a ṣe mọ̀ nípa tiṣẹ́ orin yẹn ṣùgbọ́n àti ìgbọ́ nípa bóyá ó lọ́kọ àbí kò lọ́kọ ó dẹ̀ lè lólófẹ́ tó rárá lọ lábẹ́lẹ̀ o èmi ò mọ̀ pa yẹn o èmi yọwọ́ mo yẹ ẹsẹ̀ o. ta ni ẹnì kẹta òun náà ní níní ọlá yẹ níní ọlá ẹ màmá ti ń kọrin wọn oríṣiríṣi àtúgbọ́ bọ̀dá sọ di kinní kan àṣé sọ díkì lọ́n fẹ́ǹsìn ni àti ìmọ̀ àárí kankan àti ìrí kankan bóyá wọ́n dẹ̀ ń fi bò fún wa ẹ mọ̀ pé gbogbo Maradona àbọ̀dá sọ Sodiq kí ló wá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kẹ́nìkan Sodiq ká mọ̀ pé ẹni tí ẹ fi ṣadé orí nìyẹn ṣùgbọ́n àwọn àkànjú tiwa o a máa dúró dìgbà tí ẹ máa fúra ara yín ẹ máa sọ fún mi pé ẹni báyìí òun ni mò ń fẹ́ tálẹ́ni tó wá kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ó ti pẹ́ sí màmá yìí ti wá ń di orin like hmm, ó ti pẹ́ ìyẹn Ọmáwùmí mi tí ì rí ibì kan tí Ọmáwùmí ti ṣàfihàn pé ọkọ mi lele, ọkọ mi lele, mi tí ní àǹfààní àti kánígbà ẹ mọ̀ pé màá ti ṣàfihàn fún yín pé ẹ ẹ wo ọkọ márùn mi lele, rárá o èmi ò tí ì rí ẹ bóyá ọ màmá kò lè ra fi bò lábẹ́lẹ̀ pé kí kò ra tọ́jú ẹ̀ pé mi ìfẹ́ loud ẹ̀ mi ìfẹ́ shout ẹ̀ èmi ò mọ̀ pa yẹn ṣùgbọ́n lórí ẹ̀rọ ayélujára èmi ò rí ah, èmi ò rí mo kàn ní pé kí n já yín sí ẹ̀yin tẹ́ tẹ́ rò pé bí a ti ibi báyìí mo ti máa ní àǹfààní láti sọ̀rọ̀ kí ni àkòrí tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí òun náà ni pé ṣóda ṣóda láàárín àwọn olólùfẹ́ méjì kán máa tọ́jú àṣírí fúnra ra wọn olólùfẹ́ méjì wà ọkùnrin wà obìnrin wà àwọn méjì kí wọ́n máa mú àṣírí pamọ́ fún ara yín ṣóda àbí kò da ẹ àjọ máa gbé yẹ̀ wò àjọ máa gbé yẹ̀ wò nítorí kí ni ó pín sí onírúurú ọ̀nà tá wò ó ní apá kan ó dáa báwo ló dẹ̀ ṣe dání pé ó máa ń mú ó máa ó máa ń jẹ́ kí àwọn tí ó lè mú bí àwọn bí ẹ̀gbin àbí irun àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àwọn àwọn burúkú tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó máa ń mú kúrò ní ọ̀nà tó jẹ́ pé kò ní jẹ́ ohun tó jẹ́ pé wọ́n máa jẹ́ ohun tí wọ́n máa fàjàlé lórí lójoojúmọ́ tábánipé ká tábánipé ká fojú sí dáadáa àwọn nǹkan kan wà ó ṣe ó ṣẹlẹ̀ nígbà tí oníkálukú ń dàgbà bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìrìnàjò ìfẹ́ wọn tó dẹ̀ ta dẹ̀ rí pé kò rílì ṣe kókó kéèyàn tún mẹ́nu bá a mọ́ kéèyàn tún ṣe máa sọ pé nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi tó mú gẹ́gẹ́ bí àṣírí nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi kó wá máa sọ fún olólùfẹ́ kejì ó mọ irú nǹkan tó ń fi ṣe wà àwọn kan wà tó jẹ́ pé àwọn ohun bẹ́ẹ̀ yẹn wọn ò mọ bó ṣe é mu mọ́ra ẹ àwọn Yorùbá bọ̀ tó kó tó bí òwe wájú ẹ̀yìn àwọn àgbà àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ìgbọ̀nsẹ̀ kínkín létí àwo gbẹ̀gìrì ká nùnù ká máa jẹun lọ tójú bá kúrò ńbẹ̀ ọkàn lè kúrò ńbẹ̀ lóòótọ́ lè má ṣojú olólùfẹ́ nígbà tí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ó lè má ṣojú ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ ti wá mọ́rọ̀ débẹ̀ ó ti wá sọ ọ̀rọ̀ àṣírí yẹn fún ó lè bọ́ a máa wọ̀ ẹ́ ní ọ̀nà mìíràn bó ṣe ń rí ẹ dáadáa tẹ́lẹ̀ ó lè má rí ẹ bẹ́ẹ̀ mọ́ àwọn kan kí n fún àwọn obìnrin àpẹẹrẹ obìnrin tó jẹ́ pé bóyá ìgbà tí ó ń dàgbà bọ̀ bóyá àwọn olè àbí àwọn kan wọ́n fipá bá lò pọ̀ àwọn ajẹ́bí abí mẹ́rin márùn-ún mẹ́fà ó wá pé ó wá mẹ́nu bà kó ṣe pé òun burúkú ni bákan méjì ni olólùfẹ́ lè rárá gbà ẹlòmíì lè má rárá gbà ọgbọ́n ọlọ́run ni máa fi ń gbé apá ibẹ̀ yẹn tábàdàn ni pé ká tún wo ní apá òdì kejì náà ẹ ó tún da kéèyàn máa sọ àwọn ohun bí àṣírí bẹ́ẹ̀ yẹn nítorí tó bá jẹ́ ohun tó jẹ́ pé bóyá olólùfẹ́ kejì yẹn wá lọ fúnra ara ẹ̀ ṣèwádìí ó wá mọ̀ ń pa ẹ̀ ẹ ó lè mú ìbínú wá ó lè mú jà wá kódà ó lè mú ìpínyà wá nítorí a máa pé kí ló dé tó ṣe sọ fún mi àwọn kan dẹ̀ wà tó yẹ pé àṣírí yẹn ohun tó jẹ́ pé ó sì ń lọ ohun àṣírí yẹn ó sì ń lọ títí títí tó fi di boyfriend and girlfriend kíní yìí sì ń lọ ó sì ń gbòòrò tí bá ní pé kí n ṣàpẹẹrẹ irú ohun àṣírí wo bóyá obìnrin tó jẹ́ pé ìgbà tí ó bóyá ó kó sọ́wọ́ ọkùnrin kan tó jẹ́ pé ìyẹn blackmail ẹ̀ ẹ̀ wọ́n máa ní pé torí pé mi fẹ́ sọ nǹkan báyìí kí má bàa ṣe nǹkan báyìí ẹ̀ á jẹ́ pé wọ́n máa bá mi ní àjọṣepọ̀ á jẹ́ pé wọ́n á máa kó owó fún mi wọ́n á máa ṣe nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tó yẹ kó lanu sọ fún olólùfẹ́ ọkùnrin ṣùgbọ́n ọkọ ó ní pé ò fẹ́ kí ilé dàrú ò fẹ́ kí gbà kan ṣàwò tírú olólùfẹ́ bẹ́ẹ̀ lọ́kùnrin tó bá padà lọ ṣèwádìí irú nǹkan báyìí ó lè mú pinyàwó ó lè mọ̀ ó lè ní pé bẹ́ẹ̀ ni ó wù ẹ́ lóòótọ́ láti máa ṣe dúró irú nǹkan bẹ́ẹ̀ ó kúkú sàn kéèyàn tètè ya bẹ́ síta kéèyàn tètè ya sọ pé báyìí báyìí ló ṣe rí olólùfẹ́ mi o kó má lọ dín pé á fúnra ẹ̀ lọ ṣèwádìí á wò ó pé àìrọ fúnra ara ẹ̀ ó wù ẹ́ kó ṣe ni ẹ̀ bákan méjì ni ó dáa kò dẹ̀ tún da, a ti gbé yẹ̀wò ní apá àkọ́kọ́ a ti gbé yẹ̀wò ní apá kejì ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin àbí gẹ́gẹ́ bí obìnrin èèyàn máa kọ́kọ́ jókòó farabalẹ̀ tún rò tó bá ṣe ṣe fi lọ àwọn tó ju ẹ lọ pé irú ọ̀rọ̀ báyìí kí ló lè ṣe sí i a máa tó yẹ pé wọ́n máa gbà ẹ́ lọ́rọ̀ ìyànjú pé rárá má tiẹ̀ mẹ́nuba ohun tó ti lọ ó ti lọ nìyẹn filẹ̀ má mẹ́nuba mọ́ àwọn kan dẹ̀ wà tó dẹ̀ yẹ pé wọ́n máa ní pé ń sọ nítorí tírú èèyàn báyìí tó bá padà lọ ṣèwádìí fúnra ẹ̀ ó wá padà rí pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ ó gbọ́ ó máa jẹun tó yẹ pé ó máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún ó dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ bí ìpínyà kó wáyé láàrin ẹ̀mí èjì ẹ bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ ló ṣe rí lórí àkòrí tí mo sọ̀rọ̀ lórí pé ṣó dáa láàrin láàrin olólùfẹ́ méjì kẹ́ máa tọ́jú ọ̀rọ̀ àṣírí kẹ́ máa tọ́jú ẹ̀ fúnra yín ṣódà àbí kò dá. ọ̀rọ̀ lẹ́tí lẹ́nu oníkálukú oníkálukú ti wí tiwọn bẹ́ẹ̀ ni à ṣẹ́rí irú ìbéèrè bẹ́ẹ̀ yẹn ó ṣe ó gbomi díẹ̀ ó gbomi dé nítorí tá a bá ní pé ká gbé yẹ̀wò à ó gbọgbọ́n ọlọ́run ó gbọgbọ́n ọlọ́run ẹni tí ó lè ní ọkàn láti gbárù nǹkan bẹ́ẹ̀ tí ò sọ fún ò sọ pé ẹ mo ti bímọ rí ò sọ lásìlẹ̀ kẹ́ni ẹ ti mọ̀ pé ẹni tí mo fẹ́ fẹ́ yìí ó ti bímọ síta ó ti bímọ síbì kan ó ṣe wàá ṣèwádìí fúnra rẹ̀ lẹ́yìn ọdún kan à ẹ ṣe rí olórí àdúrà ni pé ọlọ́run má jẹ́ ká rí ìdánwò tí agbára wa ò ní ká nítorí ìdánwò ńlá kan ni tàbá ni pé ẹni tó bá ẹni tó bá ti débẹ̀ ló lè sọ ẹni tó bá ti débẹ̀ òun ló lè sọ torí ó nójú ẹni tó lè gbarú ẹ̀ Ah, ṣẹ́tẹ̀ rí obìnrin tó bá ṣèwádìí pé ọkọ tóun fẹ́ ó ti bímọ síta ṣẹ́ni tó bá jẹ́ pé obìnrin ọ̀tẹ̀ tí ìwà bímọ rárá á ah, mi lè sọ o ó lè ṣe kò dẹ̀ tún lè ṣe èyí tó lóyìnbó ni pé she can do and undo nítorí ẹ̀ tí ẹ̀ lè predict nítorí irú obìnrin bẹ́ẹ̀ ó máa máa dùn èyí tó bá tún wá jẹ́ pé bóyá wọ́n ti wá ń lo bíyà bí ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn kò tí sọ̀rọ̀ ọmọ ó wá gbọ́ngbó lọ bí ah kò sí ohun tí ò lè ṣe òun ni mo ṣe sọ ládùúrà mo ṣe gbàládùúrà Ọlọ́run má jẹ́ ká rí àdánwò tí agbára wa ò ní lè ká gbà á ọlọ́run má jẹ́ kárí bẹ́ẹ̀ ni o tó bá dẹ́ pé kẹ́mi wo ni apá ọ̀tọ̀dọ̀ mi ẹ wò ẹ má jẹ́ parọ́ tọ̀ mi ò ní ìdáhùn sí nítorí mi mọ̀kọ́ tí ó lè bá lẹ́nu mi mi mọ̀kọ́ tí mo lè sọ mi ò mọ̀kọ́ tí mo lè ṣe ẹ bóníkálùkù ti ṣe wí tiwọn ẹ̀mí ìwà lè sọ tí bá mo lè ní pé hmm, kò sí problem mo dẹ̀ tún lè sọ lódì kejì ń pé àkókò tí lọ jìnnà bákan méjì ni ọ̀bọ̀ ọlọ́run má jẹ́ kárí irú ọlọ́run má jẹ́ kárí. pọ́n mi lé pọ́n mi lé bèbí pọ́n mi lé màá lọ lọ́kọ méjì ó pẹ́ tó o sùn lé bẹ́ẹ̀ ni o ẹ pọ́n mi lé kémi náà pọ́n yín lé ẹ mo tẹ gbogbo gbalẹ̀ yín tẹ máa ń pọ́n mi lé ẹ mo fi yẹn dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà dẹ̀ tún ṣe kí ni èmi náà fi gbogbo ara mi gbogbo ọkàn mi gbogbo ọ̀rọ̀ mi gbogbo ẹ̀ òun náà mo fi pọ́n yín lé bẹ́ẹ̀ ni ẹ̀yin dáàdì náà ẹ pọ́n mọ́ mi wálé ẹ̀yin dáàdì tẹ̀ mi pọ́n mọ́ mi wálé ẹ̀yin mọ́mì náà ó kan ẹ̀yin náà ẹ̀yin kẹ́ bá pọ́n dáàdì lé dáadáa ni o ni o oúnjẹ ní yóò di àríyá gbogbo ẹ̀ ẹ ṣáà make sure pé ẹ̀ ń pọ́n dáàdì lè kọ́ mọ̀ pé hmm, hmm, àwọn gangan ní dáàdì ẹ̀yin dáàdì ẹ̀yin náà ṣe nǹkan tó máa jẹ́ kí mọ́mì pọ́n ilé bẹ́ẹ̀ ni pọ́nmilé lẹ gbọ́ láti ẹnu Reminisce ìbílẹ̀ alága òun lẹ gbọ́ lẹ́nu ẹ̀yẹn lórí abala tó kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ ẹ abala tó kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ kí ni máa ní àǹfààní àti sọ máa ní ọ̀rọ̀ ìyànjú kan tí máa fẹ́ sọ máa fẹ́ yànnàná lé lórí fún yín ẹ kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà lé ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun méjì tí a gbọ́dọ̀ máa ṣàkíyèsí nínú ìwà wa ohun àkọ́kọ́ òun náà ni pé a gbọ́dọ̀ máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù kí ló dé tó jẹ́ kí mẹ́nuba sùúrù yìí ni pé oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ láyé òde òní tó jẹ́ pé àìní sùúrù òun ló ń jẹ́ kí gbogbo ẹ̀ máa bàjẹ́ túká tó jẹ́ pé ó yẹ kí onítàn tiẹ̀ gbìyànjú kó tiẹ̀ ní sùúrù kó tiẹ̀ gbọ́n tí ẹnì kejì fẹ́ wí kó tiẹ̀ gbọ́n tó fà á kó tiẹ̀ ní sùúrù yẹn gangan gangan òun sùúrù ṣeun gbogbo ó ṣeun gbogbo ṣùgbọ́n pé èèyàn sáré fi ìgbónára gbogbo ẹ gbogbo ẹ gbogbo ẹ èèyàn sáré fi kọlù nǹkan kò rí bẹ́ẹ̀ sùúrù sùúrù lọ́ba ìwà ọ máa ń sọ ọ́ dẹ̀ máa tún sọ sùúrù ṣeun gbogbo ẹ̀yin dáàdì wa kò ń ṣe gbogbo tí mọ́mí náà bá ṣe gbogbo ẹ̀ náà ni kíní kan gba kíní kan gbo rárá ẹ fi sùúrù sí sùúrù yẹn òun ló ṣe àì bá a mọ̀ ó lè jẹ́ pé nǹkan kan ló fà á tí mọ́mí ò fi ṣe nǹkan tí ẹ fẹ́ ṣe yẹn ẹ̀yin mọ́mí náà ẹ̀yin náà ẹ máa fi sùúrù kò ń ṣe gbogbo àti dáàdì bá pẹ́ dé ẹ̀yin dáàdì ẹ ti lọ yọjú sáwọn ìyàwó kékeré dájẹ́ lọ ṣe gbàkan yín sí lọ ṣàwòkàn rárá ẹ máa ní sùúrù ẹ mọ̀ bóyá iṣẹ́ òun ló fà á ẹ mọ̀ bóyá táyà ló flat nígbà tó ń bọ̀ ẹ mọ̀ yín kọ̀ọ̀kan àbí méjì ló fà á ẹ̀yẹn ká ṣàmàdúpẹ́ pé dáàdì délé láyọ̀ sùúrù ìyẹn ṣe kókó kí ni ohun kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni pé a gbọ́dọ̀ máa gbìyànjú láti máa fi òye gbé ohun gbogbo òye yẹn wisdom gbogbo nǹkan tí a bá ń ṣe ká máa fi òye sí ká kọ́ máa wò ó pé báwo nǹkan tí mo fẹ́ ṣe yìí o báwo ló ṣe máa rí lọ́dọ̀ ẹni ẹnì kejì o ohun tí mo fẹ́ ṣe yìí o ṣé máa pẹ́ lára o ohun tí mo fẹ́ ṣe yìí kí ni advantage kí ni disadvantage yẹ ká máa wò kó tó di pé a ṣe kò ń ṣe pé àwa ṣe tán ẹ̀rọ wá ní pé wá pẹ́ nìkan lára ẹ̀rọ máa ní pé àká ní pé mo dẹ̀ mọ̀ nígbà tí máa ṣe gbogbo ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa fi òye gbé títí dé ìparí pé òkè ò tí bá ṣe báyìí tí bá ṣe báyìí báwo ló ṣe máa rí níparí nǹkan tí yẹ kí èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ máa ṣe yẹn èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ máa gbìyànjú àti máa fòye gbé ohun gbogbo tí ó bá ń ṣe ẹ bẹ́ẹ̀ ni ohun méjì tí mo ní àǹfààní àti sọ̀rọ̀ lé lórí nìyẹn sùúrù àti òye kéèyàn máa lo méjèèjì lóòrèkóòrè nítorí tí a bá rí pé ẹ tí bá rí àwọn méjèèjì ẹ ń pé kò síbi tí èèyàn bá ti lo méjèèjì ẹ ń wọn máa máa fi ọ̀wọ̀ fún ẹni wọn máa ní pé tẹ́ni bá dé ẹ̀yin ẹ̀kọ́ ẹ̀kọ́ jẹ́ kẹ́ni dé tẹ́ bá máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ mọ̀ pé nǹkan ló fẹ́ múlẹ̀ ẹ bẹ́ẹ̀ ni ohun tí mo ní àǹfààní láti sọ̀rọ̀ lé lórí nìyẹn fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ woṣẹ́ wa lọ́kọ̀ òjọ̀kan ẹ ní àǹfààní láti lọ wò lórí wẹ́bsáìtì wa www.orisun.tv fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ polówó ọjà ẹ bẹ́ẹ̀ ni ìpolówó yẹn ó ṣe kókó kò sí nǹkan náà kí lẹ̀ ń polówó kí lẹ̀ ń tà kí lẹ̀ ń tà kí lẹ̀ fẹ́ ṣàfihàn ìfarayé kí lẹ̀ ń ṣe iṣẹ́ wo lẹ̀ ń ṣe tẹ́ fẹ́ ká ṣàfihàn ìfarayé ẹ̀yin kò gbàgbé pa bí a ṣe máa ṣàfihàn ẹ̀yin wá ẹ kọ̀ọ̀kan sórí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ kàn sórí ẹ̀ ẹ bá wa sọ̀rọ̀ kò ń ṣe kò ń ṣe lówó tó gani lára rárá ẹ má wọ̀ ọ́ rí a máa bá yín àjọ ọ̀sẹ̀ tó jẹ́ pé tẹ́yìn kan bá máa rí inú yín dùn pé ẹ gbéṣẹ́ wa kódà ẹ tún yìn wá ẹ tún ìfẹ́ máa ṣe ẹ tún rérè ń di ẹ mọ̀ pé nǹkan tẹ́ ṣe yìí ẹ kábàámọ̀ pé ẹ ra wọlé ẹ gbé ọjà yín wá fún ìpolówó tó bá dé yẹ pé ẹ dẹ̀ fẹ́ wọ ẹ ti ẹ̀yin tẹ́ miss tẹ́lẹ̀ pé ẹ ṣèfẹ́ wá wuṣẹ́ wa IG page wa ẹ at Orisun TV lórí Twitter twitter ẹ lè lọ at Orisun TV ẹ dẹ̀ lè lọ sórí facebook page wa náà ẹ ní àǹfààní àti lọ wòṣẹ́ wa ń bẹ̀ tó bá dẹ̀ yẹ pé mi náà ọmọ iná lẹ́fẹ́ tẹ̀lé lórí facebook Ògúnkọ̀yà Ayọ̀dèjì Samuel lórí instagram Mr Deji